إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سر الحمد لله لباقي بعد فناء كل شيء والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba Allah ọba yóò máa ṣẹ́kù lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan bá parẹ́ gbogbo ń tọ́lọ́wọ́n bá aláàdá pátá tó ń bẹ òun náà ni ọ̀padà ní bẹ mọ́ gbogbo nǹkan tí ń bẹ tí bẹ mọ́ òun náà ni Allah subhanahu wa ta'ala ọba náà la fún lérí oore tó ṣe fún gbogbo ìtọ́lọ́n ṣe fún wa lóore gbogbo tá a ṣe tọ́lọ́n fi gbà lọ́wọ́ wa kọ́lọ́mọdé adébẹ̀ gbogbo yìí tí ó kú díẹ̀ káàtó nínú ìṣẹ̀mí wa nínú ọ̀rọ̀ ayé wa àtọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́lọ́mọsàbá ní ṣàtúnṣe rẹ̀ àtọkùnrin wa àtobìnrin wa ọlọ́mọsàṣíwá lólórí rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ kọba gbogbo àwọn ará lẹ́ àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ibi ta bá tafsir al-Qur'an al-Karim ìtumọ̀ al-Qur'an al-Karim ibi tí a bá dé ọ̀nà ni suratu takwiri suratu at-takwiri wa makiyatun suratu takwiri maka ló ti sọ̀kalẹ̀ وهي تهدف إلى تصوير أهوال يوم القيامة òsìkàn kan tí a fẹ́ kọ́ níbẹ̀ nínú ẹ̀kọ́ tó ju mímọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ayé bá ń fẹ́ parẹ́ ìnkìlábí alkauni al'ahid àti ìdàrúdàpọ̀ ìdàrúdàpọ̀ tí gbogbo nǹkan jàn papọ̀ tàbí tí nǹkan bá fẹ́ dàrú tó bá fẹ́ wó tó fẹ́ ṣubú yọ máa jálura wọn yọ máa rò mara wọn yọ máa yí mara wọn títí gbogbo fi parẹ́ pátápátá wàtà akídu sídìkì nàbí wọn lẹ́yìn náà nínú sọ́rọ̀ yìí a máa pàtàkì pé Ọlọ́run وتذكر بمسؤولية الإنسان الفردية تجاه عمله yóò ṣe ràn wá létí pé gbogbo iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan bá ṣe gbogbo ẹ̀ pátápátá náà ni a máa gbẹ̀san rẹ̀ tó bá dojú àlùkìyàmọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àfà sọ́tù tẹkuwéèrè nínú àwọn sóra kan tí ọgbọ̀nà máa jáyàn láyà ni yóò jẹ́ kéèyàn ọmọ títóbi agbára ọlọ́run bá wa. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت أي إذا الشمس لفت وذهب ضوءها الله أبني تي إذا الشمس الله أبني تي kò wírat tí ọlọ́run bá aláàbá ká ọlọ́run bá ká wígbà tẹ́yìn bá ká sọ òórùn tó bí púpọ̀ gan wọn sàyẹ́ntìsì tí wọ́n débi tó rùn wà wọ́n mọ̀ pé òórùn tóbi bá a ṣe ń wo lọ́kàn yìí ó sì kárí gbogbo ayé ìtọ́ kárí gbogbo ayé ìdá ń gbọ́ yìí ni pé ó tóbi jayé lọ ẹ̀wù bílẹ̀ ayé ṣe rí yẹn káwárí ìmọ́lẹ̀ kan ẹyọ kan náà ni ó sì tàn ká gbogbo ayé ó tóbi gan wàdáhàbà dọ́wọ́ha ọlọ́wọ́n bá ní bàbá bàbá ká òrùn ta lẹ́ papọ̀ ìmọ́lẹ̀ rẹ̀ yọ wá kú nígbà tí ìbá mú àtùpà téèyàn fọwọ́ pa papọ̀ báyìí ẹ rí i pé ìmọ́lẹ̀ rẹ̀ ó ṣe kíni ọmọ akú ọlọ́wọ́n bá aláàlọ́ máa ká òrùn ọlọ́wọ́n bá ní tá bá ti fóde báyìí wọ̀dá àbàdọ́ wò ha tá bá ti fóde kí ló dínkù jọ́ ṣẹlẹ̀ jama ìmálẹ̀ rẹ̀ máa lọ ilé ayé máa wá bọ́ sínú òkùnkùn bìrìbìrì òṣòrùn máa lẹ́yìn ọ̀sán òru náà lọ́kàn ọ̀sán náà ti wá dòru báyìí ìdàṣàmùsùn kú wẹ́rọ̀tì ọlọ́wọ́n bá ní tẹ abáká oòrùn tí màá lẹ́rẹ̀ wá lọ wa idha nujumu kadarat ọlọ́wọ́n bá ní ẹwà ara wọn ìràwọ̀ ẹ̀gbọ́n àwọn arawọ̀ àwọn òtóòrùn ọmọ àwọn náà tóbi ọlọ́wọ́n bá ní àwọn arawọ̀ ìǹkadarat wa idha nujumu tasaqatat wọ́n ma wá jábọ́lẹ̀ wàdáhàbà nóòrò ha àwọn àmọ́lẹ̀ tiẹ̀ náà máa kú pípípípí wọ́n tẹ̀ zóòlù àni àmàkíni ha wọ́n máa kú láàyè tí wọ́n wà wọ́n máa bọ́ síbòmí ibi wọ́n bọ́ sí yẹn wọ́n lọ lè wọ́ ọkùnrin wàyíza nójú mú kádàrá ah ilé ayé padà parẹ́ ẹni bá dúró tọ́lọ́ nìkan ni ọ̀la ńjọ́ náà ọlọ́run láwọn ara wọ́n máa jábọ́lẹ̀ ẹ má máa sọ pé kí ní ń bọ̀ lókè tí lọ́gbà ó <laughs> àwọn ara wọ̀ kọ̀ọ̀kan tá a wúyè tó bá ti já bá òdìdí ìlú kan yọ parẹ́ ní ń balẹ̀ báyìí oyé wọ́n máa destroying gbogbo tó bá bá ọlọ́run bá ní ara àwọn ara wọ̀ wọ́n máa jábọ́lẹ̀ kádàrà wọ́n máa jábọ́lẹ̀ gbì wà ìdàlìjì bá lóṣù yìnyínra ọlọ́wọ́n bá ní ẹwà rí àwọn òkè àwọn òkè ńláńlá tá a máa wò àwọn òkè ńlá tó ga só yìnyínra ayé tatafatat èyí sọ yìnyínra ti máa ná àwọn òkè ọmọ àwa máa bú pẹ́pẹ́pẹ́ ọmọ nígbà tí èèyàn bá mú òwú tutù lọ́wọ́ tó wá ń tu báyìí tatafa tatas àwọn òkè tí wọ́n strong tí wọ́n lé àwọn àpáta ọlọ́run bá ní so yìíra wọ́n máa ma ọmọ máa fọ́ fasọ́ra ti àbá àmàfúra wọ́n wà dẹ̀ gẹ́gẹ́ bí nígbà atẹ́gùn bá gbé eruku àbí èlùbọ́ lápẹjù rẹ̀ bí ṣe máa ń lọ yẹn bẹ́ẹ̀ làwọn òkè ọmọ lọ bẹ́ẹ̀ kò ní sí àpáta mọ́. wọ̀nyí ìdálẹ̀ ìṣàrò ọ̀tẹ̀lẹ̀ ọlọ́mọba ní gbogbo àwọn anúkùl hawamilu àwọn rànkúnmí tó ti lóyún tí bíbí ọmọ tó ti súnmọ́ àlẹ́ ìṣàrò àwọn lábáwá tí ràkúnmí wọn bá lóyún tó kù díẹ̀ tí ó bímọ inú wọn máa ń dùn ní torí pé ẹni bá fẹ́ rà lásìkò yẹn owó ńlá ni wọ́n máa tà á fún ọlọ́n torí ó ti di méjì báwọn ọlọ́dún méjì gan lọ ràkúnmí tó lóyún àti tó wà nínú ẹ̀ àwọn ẹni wọ́n pè ní alẹ́ṣáàrù ọlọ́mbá ní gbogbo àwọn ràkúnmí olówó olówó iyebíye àlẹ́ṣíyáwó nàfíìsà àwọn àràǹkúnmí ńlá táwọn èèyàn fi di owó mọ́lẹ̀ wáyé ìdálẹ̀ ìṣàrò àwọn tẹ́lẹ̀t ọlọ́run bá ní ohu milat nígbàtí ìdààmú bá dé tí gbogbo ẹ̀ ń jábọ́lẹ̀ tí òrùn múná lọ tíra wọn ń jábọ́lẹ̀ tí àwọn àpáta tí wọ́n yọ tí wọ́n ń tí wọ́n ń dànù gbogbo àwọn tí wọ́n ní nǹkan tó tóbi nínú ayé tí wọ́n gbọ́kànlé àwọn nǹkan ńláńlá ní àwọn pápátìsì ńláńlá ohun millet kálukú sì filẹ̀ kálukú wọn máa sálọ <laughs> gbogbo dollars oye millions of dollars tó wà nínú àkáǹtì ẹ̀ agbàgbé ẹ̀ gbogbo àwọn dúkìá rẹ̀ pápátìsì rẹ̀ àwọn sálọ nǹkan ti dé torówó yẹn ò lè gbálẹ̀ torí ìbẹ̀rẹ̀ alkiyama ti sékíní ò ti dé kò sí nǹkan kan tí èèyàn téèyàn ní tó válù máa ń jọrùn wọ́n fi ní téèyàn bá ti dákẹ́ náà gbogbo tó ní kò sí ìtọ́ válù mọ́ lẹ́yìn imán àti iṣẹ́ ẹ̀rẹ́ tó ń gbé lọ́hùn gbogbo ẹ̀ ti bọ́ ọlọ́run fi olú fáwọn alárúbáwá torí pé wọ́n fẹ́ràn àlẹ́ìṣáàrù púpọ̀ anúkùl hawamil àwọn ràǹkúnmí abo tí wọ́n lóyún gbogbo àwọn àkúnmí abo rẹ̀ tó lóyún báyìí yọ́dẹ̀ mọ́ sá kọjá yọ́dẹ̀ mọ́ sá lọ torí ọgbà pé gbogbo dúkìá yìí kò lè ṣe kíní kò lè gbà wọ́n lẹ̀ lẹ́nu gbogbo ẹ̀ ti lọ. <laughs> wa idha al-wuhushu hushirat wa idha al-hayawanat wad-dabat wad-dawab al-wahshiyya jumi'at. ọlọ́run ọba ó ní ẹ̀rí gbogbo àwọn ẹranko abìjà àwọn kìnìún àwọn àmọ̀tẹ́kùn gbogbo àwọn ẹranko tí dáni lóró gbogbo wọn máa kójọ wọn máa sájọ wọn máa kójọ síbì kan ó ṣẹlẹ́tì wọn máa kójọ síbì kan tẹ́rù wọn máa bà wọn náà àwọn tí wọ́n ń dáyà já àyàn ẹ̀rù wọn bà wọn náà alẹ́ ohosh gbogbo àwọn ẹranko àbìjà tí tí wọ́n ń yọ sáwọn èèyàn tí wọ́n fà wọn ya gbèsè gbogbo ẹranko nípa rẹ̀ ká tó bá rẹ́ran kò mí wá sálọ tó bá sálọ tó bá gba ọmú ọmọ fà á ya yóò yọ apá ẹsẹ̀ lọ́tọ̀ ọmọ pcc gbogbo ara ẹ ẹran kò dẹni kọ́dà wọlé má gàtú ẹ àmọ́ agbára ń bẹ tó bá fi eyín rẹ̀ mú ọlọ́run mọ́lẹ̀ báyìí tó fi ẹsẹ̀ rẹ̀ tẹ̀ ọlẹ́sẹ̀ mọ́lẹ̀ ó ti dóúnjẹ gbogbo àwọn ẹranko ńlá yìí àwọn náà máa kó jọ wọ́n máa wá wò pé ah alágbára dọ̀lẹ́ ah ìpè tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀rù ọmọ bà wọn náà àwọn afá kan wọ́n tú síbẹ̀ yẹn àwọn afá kejì àwọn ni wọ̀nyí dálẹ̀ ń hó oṣù hó ṣẹ́rat ọlọ́run ọba ní gbogbo àwọn ẹranko pátápátá àtàbìjà àti etí òbìjà gbogbo wọn lákòjọ tó bá dìjọ́ àlìkìyàmà á gbé àwọn náà dìde bí yàtọ̀ sọ̀lọ́hùn mi bá àdéhà lè bá kọ́lọ̀mọba ó lè gbẹsan lára àwọn ẹranko tí wọ́n ṣèkà fún lọ́dọ̀ àwọn ẹranko tó ṣèkà fún ìwọ ọgbà ilé yìí níwo ọya ọya dúró náà gbà ọ padà ìwọ ya ilé ilé kaná nínú àwọn ẹranko ẹgbẹ́ rẹ náà ni ọya farabalẹ̀ náà ya ìkànnà e ọya farabalẹ̀ náà gé padà wá jẹ tán tí bora jẹ tí ọlọ́run wa ní kán di yẹpẹ̀ àwọn ẹranko ò ní wà lè jáde àwọn òsì ní wọ́ná. ويقول الكافر يا ليتني كنت ترابا wọ́n nígbà tí gbogbo àwọn ẹranko bá wá di yẹ̀pẹ̀ tán ọmọ èèyàn náà máa wá máa sọ pé ọlọ́run bá sì dẹ́hùn náà lẹ́ranko ọmọ èèyàn tó jẹ́ kèfèrí ni ó yóò ní ọlọ́run bá sì dáhùn náà lẹ́ranko ìgbà tóun náà wà láyé kóun náà ó sì parí báyìí kóun mọ́ sì ṣèròṣẹ́ kóun mọ́ wọ̀ náà kí títàn bá òun náà <laughs> bó ṣe bá àwọn ẹranko tí wọ́n di yẹ̀pẹ̀ aláwọn ni àwọn ọmọ èèyàn ò ní di yẹ̀pẹ̀ ń tiẹ̀ sáàdì fúrugò làkún mọ́ yóò há sàkọ́lá aláwọn bá ní èyí èèyàn àtàdìjanú àwọn abíṣì ti ẹ̀yìn ni o ẹ̀yìn lè máa jẹ́jọ́ wọ̀nyí dálẹ̀ ọ̀hún ṣó a wà kó gbogbo àwọn ẹranko a kó wọn jọ wọ́n mọ̀ gbẹ̀sán láàrin ara wọn wà ìdálẹ́bẹ̀ haaru so jirat ọlọ́run bá ní ẹ̀ máa wá rí àwọn alibihar àwọn odò so jirati àwọn odò máa kún fọ́nfọ́n wọ́n máa wá sẹ́dànù wọ́n máa sàn àtàfáàdọ̀ ti fanfájára ti náàrọ̀ wọ́n máa wá kọlura wọn wọ́n máa wá lana so jirati ìfájára ti náàrọ̀ àwọn odò yẹn máa lana nígbà tí kíkọlù ra àwọn odò yẹn tó bá ṣe kíní tó bá ti kọjá agbára wa idha an-nufusu zuwwijat ọlọ́wọ́n bá ní tàbá wá di pé àpáyé rẹ̀ tán ẹ wà rí àwọn ẹ̀mí àwọn ẹ̀mí àwọn ẹ̀dá ọlọ́run zuwwijati jumi'ati ma'a amthaliha inú salihin wa salahat wal mufsidi wal mufsidat zuwwijati àwọn náà máa kó wọn jọ sórí ilẹ̀ míì àwọn ọkùnrin ẹni rẹ̀ àtàwọn obìnrin ẹni rẹ̀ àwọn ọkùnrin ẹni burúkú àtàwọn obìnrin ẹni burúkú wàyí ìdánù fóòsù zúnwíjẹ́t ayé jùmíàt máa mùsáàlì ha lọ́nbá ni a kò gbogbo àwọn èèyàn jọ a máa rá àwọn ọkùnrin wòlíì àwọn obìnrin wàlíyà a máa rí àwọn ọkùnrin ọ̀daràn a máa rí àwọn obìnrin ọ̀daràn a máa rí àwọn ọkùnrin ẹni rẹ̀ a máa rí àwọn obìnrin ẹni rẹ̀ zuwijaz ọlọ́run ní a gbé wọn dìde a wà kó wọn jọ bá a ṣe ń rakọ nínú ẹni rẹ̀ lámàrábó bá a ṣe ń rakọ nínú àwọn ẹni bú lámàrí àwọn abo báwọn ọkùnrin kan sí ẹ̀yàkóyà nú ayé tí wọ́n ń ṣẹbọ làwọn ìyá àgán náà wà àwọn yẹlẹ́fún ẹ̀yìn wọ́n máa rọ́sọ wáìtì máyà yẹn ìbáṣẹ́ rá àwọn tí wọ́n pa kájà lára àwọn tí wọ́n rọ́sọ máyà ṣúwù ìjà tí ní ẹ̀ ṣàwùjá àmọ̀rakọ̀ àmọ̀rí àbò àmọ̀rí àwọn ayákẹ́lá ọkùnrin àmọ̀rí àwọn ayákẹ́lá obìnrin àmọ̀wárá àwọn ẹni rẹ̀ lọ́kùnrin tí wọ́n gbá ìsìn lọ́hùn àmọ̀rá àwọn mahat ọlọ́mọsá fẹ̀yìn náà sáàrin wọn àwọn mahat tí wọ́n bọ̀ra fọ́lọ́hùn tí wọ́n respect ọkọ tí wọ́n tọ́jú ọkọ tí wọ́n gbọ́dọ̀ sọ́kọ lẹ́nu tí wọ́n sin lọ́hùn àwọn náà máa dìde pẹ̀lú àwọn ẹni rẹ̀ wọ́n ìdánù fún sọ́sọ́ wíjẹ́t ọlọ́wọ́n bá ní ẹ̀ máa rí àwọn èèyàn máa dìde lọ́kùnrin lóbìnrin láàrin àwọn ẹni àbí láàrin àwọn ẹni bú wọ́n ìdánimọ̀ ó dẹ́tù sún ilẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀ máa wá rí àwọn alimọ̀wúdà ìtumọ̀ ẹ̀ náà ni àwọn ọmọ kékeré tí wọ́n bò mọ́lẹ̀ láàyè àwọn ọmọ kékeré lóbìnrin tí wọ́n bò mọ́lẹ̀ ní ààyè eléyìí nínú àwọn àṣà àwọn alárúbáwá ni tí wọ́n bá ti bímọ obìnrin ìbànújẹ́ ńlá ni ọ̀yẹ́dà bushira ahaduhum bil unsa iswaddat wajhuhu tí wọ́n bá ní abímọ o yóò wá béèrè pé akọ̀ ń bábo ìṣàfẹ́ kò ṣe scan nígbà yẹn ó di jọ́ tó wá bí mako tó ma tó ń bí bàbá ọmọ wa ní akọ ń bá bó wọ́n bá ní wálàdì áà alóhun só arábìnrin yìí kó ríre kí ló fẹ́ inú ramadan ní wọ́n bá ní abo ni o yóò lábo abo <laughs> obìnrin ló bí obìnrin ọlọ́run ní ojú rẹ̀ máa dúdú ọ̀wọ̀ kàdíìmù ọmọ máa bínú yọmọ wa wò pé ṣé kí wọ́n gbọ́ ọmọ yìí pẹ̀lú ìtùjú àbí kí wọ́n lọ lè rí mọ́lẹ̀ torí pé tó bá dọjọ́ ìyàwó wọn àwọn ni wọ́n máa ń ra gbogbo tí wọ́n fi ṣèyàwó bàbá yàwó àwọn ni wọ́n ra gbogbo tí wọ́n ń tò sínú ilé àwọn ni wọ́n kọ́lé fọ́kọ wọ́n máa fi ń ṣe fáàrí láàrin ara wọn ọkọ kan jòkó lẹ̀ yọkàn máa retí láti wọlé kó jáde ní tiẹ̀ gbogbo ètò pátá bàbá ìyàwó ni ó ṣe wọ́n máa fi ń ṣe fáàrí láàrin ara wọn àwọn tí bàbá wa ní owó nú wọn tí wọ́n bá wá bí obìnrin wọ́n gbà pé àgbàná ló ṣe kíní àgbàná ló wọlé ọlọ́wọ́n bá ní wáyé ìdàlímọ̀ owó dàtò so ilẹ̀ àwọn ọmọ obìnrin yìí wọ́n wà mú wọn lọ sẹ́yìn ìlú wọ́n gbẹ́lẹ̀ wọ́n wà ní kí wọ́n wọ bẹ̀ ọmọ òní máa ń tẹ́yìn bàbá òun fẹ́ fòun ṣe nígbà mẹ́lẹ̀ jọ́ méke yọkàn gbé lédi bẹ́ẹ̀ di màmá ẹ̀ wọ́n àti màmá náà wọ́n jọ ṣe mítìn pé àárọ̀ yìí lára ń ṣètò ọmọ yìí o wọ́n dẹ̀ gbé lọ agbẹ́lẹ̀ yọ́dẹ̀ rí mọ́lẹ̀ láàyè ààyè ni òkè tó yọ̀pá o yọ́wọ́ dá yẹpẹ̀ bó mọ́lẹ̀ wọ́n ní kọ́dà ó débi pé ńgbà míì wọ́n ma wò pé bóyá nǹkan yí padà bí ò ní yí padà wọ́n sáré pé arísìkí ti ń bẹ lọ́wọ́ yóò tó ọmọ yìí dẹ̀ ń dàgbà wọ́n lọ́mọ ti tó bí fifteen sixteen years ọmọ tó ti ń tó lọlé ọkọ eighteen years twenty years wọ́n wá tán lẹ́ǹkùlé wọ́n wá gbẹ́lẹ̀ wọ́n wá ní kókó sínú ẹ̀ wọ́n wá fọ́ àpáta máa lérí wọ́n wá da yẹpẹ̀ bó yọ́n máa jẹ́rora títí tẹ́mi ó fi bọ́ síbẹ̀ àwọn wá délé lágbájá kọ́ àrí ti bẹ́ẹ̀ wọ́n láwọn orí mà ah, àwọn kèfèrí la ilaha illallah ẹwà náà fi yàn bọ̀ rẹ̀ láfi níyàwó òṣìṣẹ́ sí ilẹ̀ Yorùbá Islam làwọn fẹ́ sí Islam làwọn fẹ́ sí àwọn kèfèrí dájú púpọ̀ ẹni tó sọ ọmọ ọmọ ọmọ náà ẹ̀ báyìí tó bá gbọ́ ọmọ ọlọ́mọ mú báwo ló máa ṣe é ọlọ́wọ́n bá aláwa ń sọ fún àwọn ará maka torí sóra yìí bó ló ti sọ́kalẹ̀ jama maka ló ti sọ́kalẹ̀ wà ìdálẹ́mọ̀ owó dẹ̀tù sún ilẹ̀ ọlọ́wọ́n bá ní tọ́ba dijọ́ náà ijọ́ alìkèyàmà àwọn ọmọ tí wọ́n bù mọ́lẹ̀ láàyè yìí sún ìlà tí àwọn ọmọ wa bí pé bí ayé dámbì kótìlẹ̀tì wọ́n máa bí àwọn ọmọ yìí pé kí ni wọ́n ṣe tí bàbá rẹ̀ fi gbẹ̀mí ẹ̀ kí ló ṣe tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pawọ́pọ̀ tí wọ́n fi rẹ̀ ọmọlẹ̀ láàyè yóò wá ní fàtújì ibùgbé la ayé dàm wá fún wọn lẹ́sìn yẹn ní ohun ọ̀sẹ̀ kankan ọmọ mẹ́ta lòun wá ọmọ méjì lòun wá òun ọ̀lẹ́ṣẹ̀ ọmọ fifteen years lòun wá òun ọ̀sẹ̀ wọn wọn kàn ní kó wọn ká lọ náà gbogbo ohun tó máa ń ṣe fún bàbá nìyí ṣe kí ni. O náà lòun ṣe bá ti wá bí àwọn bàbá pé ẹgbọ́ bí ayé láwọn bìnrin kó ti láti kí ni ẹ̀ṣì èèyàn mọ̀ yìí àwọn bàbá náà àwọn náà wà ń wà ní bàbá dádì ayé kankan fún yìí ah, òun náà dùn ọyọ́ máa sọ pé ah, kò kankan torí bùkátà ló Allahu akbar wọ́n ní torí bùkátà ló já sékíní ló já gbẹ̀mí ẹ̀ torí bùkátà ló já dẹ́mi rẹ̀ lógbòdò ọlọ́dẹ̀ tó sọ́nà ayà kan ní wala taqtulu awladakum khashyata imlaqa ọlọ́wọ́n bá ní ẹ máa ma pa ọmọ yín àwọn ọmọ yín nítorí yóò sì nánú nàrí sókòkun wọ́n yáhùn àtẹ̀yìn àtàwọn àwọn làwọn afún yìí a lè dá yín ká má dá ntẹ́jẹ̀ ntẹ́jẹ̀ ti wà nù ayé tásìkò bá ti tó àmọ́ fún yín á fẹ́yìn bàbá dẹ̀ fáwọn ọmọ náà. gbogbo àwa tá ń sẹ́yún àwa náà ti wà lábẹ́ àyà yìí ìbáà oyún oṣù kan ìbáà oyún oṣù méjì ìbáà oyún oṣù mẹ́sàn-án tó bá ti sẹ́yún ó ti dẹ̀dá kò ti dẹ̀dá ọ̀sá sẹ́yún ìwọ́n náà ti pààyàn ọmọ tí ọ̀jẹ́ kọ́ wáyé yẹn wọ́n ní wọ́n bí níjọ́ alkiyama ipé bí ayé zambi ń kúti láti yóò bí gbogbo bàbá àti yẹ́ ẹ̀ ìpẹ́kúlódé tẹ́ fi àbọ́tì mú gbogbo àwọn nurses gbogbo àwọn doctors gbogbo àwọn tí wọ́n máa ń fúnyàn ní oògùn sẹ́yúnsẹ́yún àwọn ìyá lágbo wọ́n níbo wọ́n náà máa dúró àwọn èèyàn máa béèrè yìí pé bàbá àti ìyá lọ sẹ́yún ìwọ lọ tàgbó fún wọn ìwọ lọ ta oògùn fún nọ́ọ̀sì ìwọ lọ abọ́ọ̀tì ẹ̀ àwọn alufẹ́sìn wọ́n ní nínú ìwádìí ní western world ní lamẹ́ríkà àtàwọn ìlú wọn wọ́n ní wọ́n rí pé forty million children ni wọ́n abort yearly forty million kìí ti ti jáwọn yẹn statistics yẹn wọ́n sẹ̀ ṣe ni o forty million children ni wọ́n dẹ́mi wọn lógbodò lọ́dún lágbàáyé àgbáyé àwọn òyìnbó ọlọ́pọ̀ sí ó wà lọ́dọ̀ tiwa ń bí náà gbogbo ẹ̀yin ìyá tẹ̀ mọ́ ọmọ yín lọ lè ṣẹ́yún wà ìdálẹ́mọ́ ó dàtò sóyí láti ọ̀nà bá ní gbogbo àwọn ọmọ yẹn a máa bí wọn bí ayédá ń bí kó ti láti ẹ̀ṣẹ̀ wú lẹ́ṣẹ̀ tí dádì yín tó fi gbẹ̀mí yín tí ìyá tó fi gbẹ̀mí yín pẹ̀lú ìrànlọ́wọ́ nọ́ọ̀sì àti dókítọ̀ wọ́n ní tó ti rí rí báyìí bàbá àti tí wọ́n sẹ́yìn yìí wọ́n ní kò sí ìkan tó kù ìdájọ́ ló kù kí ni ìdájọ́ náà ó náà ni ìyá ọlọ́n tọ́lọ́ ọlọ́run ti ní wala taqtulu anfusakum ọlọ́run ní ẹ má para yín o ẹni bá ti pààyàn ti dáràn lọ́rùn wa idha suhufu nushirat ọlọ́run bá ní tọ́bà ti dìgbà náà níjọ́ alkiyama àwọn ìwé iṣẹ́ suhuf sahifa suhuf nushirat ọ̀rìndọ̀t uzaat ọlọ́mọba ni àwọn ìwé iṣẹ́ tí kálukú ṣe lé ayé wọ́n máa gbé fún wa láìgbà tó ti bàlágà yídẹ́mi rẹ̀ fi forty years lolo. seventy years eighty years lolo. gbogbo tó ṣe ní one one second gbogbo ẹ̀ ló máa rí mẹ́. ìpè lọ́jọ́ báyìí lásìkò báyìí nígbà báyìí níbi báyìí mo ṣe kan báyìí wọ́n ní gbogbo ẹ̀ ló máa wà mẹ́ẹ̀ wọ́n pín ìwé kálukúlé lọ́wọ́ sẹ́mọ̀ pé tí èèyàn bá ń ṣẹlẹ̀ láàrin àkáǹtì àbí ẹni tó fowó síbẹ̀ àtẹni tó gbowó wọ́n ní kálọ̀ lè print statement of account òun lọ́ máa jẹ́ kí everything ṣe kíní kó clear tó òfin ní sọ pé a kò sẹ́ndì owó yẹn èmi ò gbowó yẹn wọ́n lọ́wọ́ aláàmà print gbogbo dáṣẹ́ nínú ayé ọlọ́wọ́ bọ́sẹ̀ ṣàánú àjọ náà ọ̀yá mi ìtọ́lọ̀ ń sọ yìí lòdòdó wa idha suhufu nushirat ọlọ́bá ní gbogbo àwọn ìwé iṣẹ́ iṣẹ́ tẹ́ ṣe ibi akọ́ sí a máa wá gbé jáde a máa pín fún yín kálukọ́ máa wò ó bí kálukú bá ti ń wò náà ni kálukú ti máa dájọ́ fún rẹ̀ kan tó dájọ́ fún ọlọ́mọsà tún wá ṣẹ̀ká tó kò láyé wọ́n sàṣàforíjì fún wa wa idha sama'u kushitat ọlọ́wọ́n bá ní tí ilẹ̀ ayé bá ti fẹ́ parẹ́ ẹ máa rí sámà sámà gan fún rẹ̀ aṣọ òòlù kúlẹ̀ àti òzílẹ̀tì ní makania wọn náà wọ́n máa ya wálẹ̀ wọ́n máa pieces wọ́n máa kú níbi ká tó sí wàyí dálì jẹ́ ìmọ̀ sọ àyàrát ọlọ́wọ́n bá ní lẹ́yìn náà lẹ́wàá rí iná àjẹ́hìm iná ọlọ́run ó kìdàtì wọ́n máa máa kò wọ́n máa máa kò yọ́ máa wá gba kíkò yọ́ máa wá kẹ̀ tí wọ́n máa ń kò náà rí pé ọmọ máa kẹ̀ sí wọ́n máa ń kò náà báyìí ẹni tó bá délé bẹ́ẹ̀rì rí wọ́n máa ń sìn kí igi tí wọ́n ń kò báyìí lọ́mọ máa kẹ̀ ọmọ máa tóbi ọmọ máa pọ́n ọmọ máa gbóná sí ọlọ́ba ni wọ́n máa máa kò iná wáyé ìdàlìjẹ́ náà tó ó wọ́n máa wá súnmọ́ gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run uzilifat ayikuribat wọ́n máa súnmọ́ àwọn tó bẹ̀rù ọlọ́run àjẹ́nà wọn máa bọ̀ àjẹ́nà fúnra yọ́ máa move yọ́ máa bọ̀ nítorí kí wíwọ́ bẹ̀ kọ́ bá rọrùn kọ́ bá tètè yá fáwọn ọmọ àlìjánà ọlọ́mọsá síwá lọ́mọ àlìjánà ọlọ́mọ síwá alimat nafsum ma ahadarat tó bá dásìkò yìí iná làwọn òyìn àlìjánà ní gbogbo èèyàn kálukú ọmọ wa máa kálukú ọmọ wa máa rí gbogbo nǹkan tí yóò ti síwájú nínú dáadáa àtàbúrú ma àhàdọ́rat annafs àhàdọ́ra ìtẹ̀yàn mú wa gbogbo ìtẹ̀yàn gbé wa sọ́run iṣẹ́ àti iman àbíṣẹ́ bú àti àìgbàgbọ́ wọn ni ẹ̀mí kọ̀ọ̀kan yóò rí gbogbo nǹkan tó ń kó wá síwájú ọlọ́run fàlà uqsimu bil khannas fàlà yẹn láàhúnà aláàmù àzáìdà àwọn láàmù tó lé tó máa fi fún ọ̀rọ̀ ní ìtumà àti àkíyèsí ìtumà ni pé uqsimu ẹ́n bil khunnas ọlọ́mọba ní mo wá ń búra bil khunnas bin nujumi al mukhtafiyati anwaruha nahara pẹ̀lú àwọn àràwọ̀ tó jẹ́ pé wọ́n a máa sápamọ́ wọ́n a máa sápamọ́ al mukhtafiyati anwaruha nahara akiri wọn lọ́sàn-án òru nìkan ni wọ́n máa yọjú ọlọ́ni gbogbo àwọn ara wọ̀nyí òun fi búra àlìjáwárí lè kó nas wọ́n ní àwọn ara wọ̀nyí àlìjáríyà wọ́n máa ń mọ̀f àlìjáwárí wọ́n máa ń mọ̀f járíyà àlùmọ̀sítẹ́tara àlùkó nas wọ́n á sì máa sápamọ́ fi àbúrọ́ jìhà níbi tọ́lọ́wọ́n bá aláàb fi wọ́n pamọ́ sí àlìjáwárí lè kó àwọn ara wọ̀ wọ́n máa rìn tọ́lẹ̀ máa ń sápamọ́ lọ́sàn wal-layli idha as'as ọlọ́mọba ni mo búra pẹ̀lú òru idha as'as idha as'as ẹ̀rì lọ́gbà Qur'an wal-layli idha aqbala bi dhalamihi ìtumọ̀ ẹni pé mo búra pẹ̀lú òru nígbà tí ọba dúdú tilẹ̀ bá sùn wọ́n wọ́n sọ bọ̀ ìdá tanafas ọlọ́ba ni mo búra pẹ̀lú Aro. ìdá tanafas dọ́hara ohu nígbàtí làkọ́wọ́lù rọ̀súlì kẹrin ọ̀rọ̀ òjíṣẹ́ wa alápọ̀nlé ni ọ̀rọ̀ tá a fi ta ni kó mú wá ni ọ̀rọ̀ tá a fi rán òjíṣẹ́ wa alápọ̀nlé ta ni òjíṣẹ́ wa náà làtẹ̀bìlígò rọ̀súlì kẹrin mi wọ́n Jibril alayhi salam rọ̀súlù bẹ̀yìn Jibril ni o kìsà nàbì wa Muhammad ọlọ́ọ̀bá ní Qur'an ọ̀rọ̀ tá a gbé fún rọ̀súlì kẹrin òjíṣẹ́ alápọ̀nlé Jibril alayhi salatu wa salam ذي قوة عند ذي العرش مكين ọlọ́wọ́n bá ní jìbìrìlù yìí ذي قوة alágbára ni agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní agbára عند ذي العرش ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ma ń wà gbogbo wa ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ma ń wà ní gbogbo ìgbà alágbára ni ọlọ́run gbé agbára wọ̀ makin ذي قوة في تنفيذ ما يؤمر به صائب مكانة رفيع مكين يعني صائب مكانة رفيعا عند الله مكين ني مكين ني pé ẹni tó wà nípò tó ga lọ́dọ̀ Ọlọ́run torí òun ni إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين ọlọ́wọ́ bá ní àwọn gbogbo àwọn màláíkà máa ń tẹ̀lé mọ̀tá àmì tó bá ti sọ fún àwọn màláíkà pé ọlọ́run sọ ayà kákalẹ̀ o ọlọ́run sọ báyìí o ọlọ́run ní gbogbo àwọn màláíkà wọn máa tẹ̀lé àṣẹ fún ma amin lẹ́yìn náà ẹnìkan tá a fọkàn balẹ̀ ní ẹnìkan tá a fọkàn balẹ̀ sí ní mu'taman gbogbo tá a bá ní kó sọ fún anabi sallallahu alaihi wasallam وما صاحبكم بمجنون ọlọ́run wá darí padà sọ́dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní ẹ̀yin ará Mákà wama sahibukum bi majnun ẹni tẹ́ bá ń lò tẹ́ bá gbé sọ́hìbù ọlọ́run ní wama Muhammad wama sahibukum ẹni tẹ́ bá gbé tẹ́ bá lò sọ́hìbù lẹni tí ń bẹ pẹ̀lú yàn tẹ́ ìtumọ̀ ẹni pé sọ̀àbùtùmùhù ẹ̀yin náà ẹ bá lò E máa ń fi nǹkan pamọ́ sọ́dọ̀ ẹ̀ bọ́dọ̀ bá dàrú ẹ máa lọ́dọ̀ ẹ máa bá yanjú ẹ̀ ọlọ́run wa ní ẹni tẹ́ ẹ jọ sọ hábà tí ń bẹ pẹ̀lú yín gbogbo yẹn àníṣinlẹ̀ wa ń pè ń wèrè nígbà tó ní ẹ má ṣe bọ́mọ́ ọlọ́run bá ní kò kí í ṣe wèrè ẹni yín ọlọ́run ẹni yín èèyàn yín ara ìran yín sọ ibùkún وما محمد الذي تعرفونه bí majinun muhammadu tẹ́ ma yẹ tẹ́ ń wà pẹ̀lú ẹ̀ tẹ́ ìjọ máa ń sẹ̀mí ládùúgbò kan náà nílùú kan náà yẹn kò kí ṣe wèrè torí wọ́n ń pè ànábì ní wèrè wáyé tán fi ń pè ànábì ń wèrè wọ́n ní ti ń sọ ni ó ní káwọn máa sin láta ọ̀zá manata hubel gbogbo àwọn èrè tó yajú le rí náà ó ní káwọn ọmọ sin àwọn èrè tí ó létí tí ó ṣe tí ó gbọ́rọ̀ Muhammad ní ká mọ́ àwọn èrè tí wọ́n lẹ́nu tí wọ́n lè ṣe tí wọ́n lè sọ̀rọ̀ Muhammad ní ká ma àwọn èrè tí wọ́n ní bọ́dì tí wọ́n lè move ẹ́ àwọn èrè tí wọ́n ní bọ́dì tí wọ́n lẹ́mìí <laughs> àwọn ni ọ̀rọ̀ wèrè ní bá wọn sọ wèrè ní máa sọ tí ń sọ yẹn ẹ̀dàkùn ẹjẹ́ àjọgbé sínú àkáyìn ní sí àdẹ́lùwà ni wèrè ń sin àbáwọn torí ìtumọ̀ wèrè gángan lẹ́ni tí ọpọlọ ẹ bá ti sékíní tó bá ti yẹ ẹni tí máa sì ń rojọ́ fẹ́ ni tí ọ̀gbọ́rọ̀ kí láàmà pé jẹ́mọ́ wèrè <laughs> ẹni tí máa ń fẹjọ́ sun ẹni tí ọ̀gbọ́rọ̀ sẹ́ kí láàmà pé wèrè ẹni tó rí náà tó wọ́n wá ń lọlẹ̀ ìjòkó sọ́dọ̀ ẹni tí kò rí náà kí láàmà pé wèrè ìtúbẹ̀ ni pé ẹ̀yin ni wèrè ànábì kò kí ṣe wèrè owó yẹn ní sẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá ọlọ́run níyà yín wèrè o ìrorí wèrè lọ́wọ́ àlẹ́yìn ọpọlọ yín ẹni tí ò ní làákàyè yóò dá kankan mọ̀ àwọn olóṣèlú àjòkó tirin ẹni tí wọ́n ń ṣe tán fẹ́rẹ́ láti Ukraine ibo náà ti sẹ́ndì irin síwájú wọn láti Ukraine náà ti rán irin ó pé ọkọ̀ ojú omi ló gbé wá bí òun gan ò lè késeké ni ò lè dá láti Ukraine ò lè bọ́ọ̀dù <laughs> dípò tí ó wọ plane ah, ọlọ́run àdúpẹ́ Islam o àbí wò dúpẹ́ tọ́lọ̀ ní kọ́ ọmọ ẹ̀sìn àwọn ńlá káì ọlọ́wọ́n bá ní wọ́n máa sọ àhíbùkún bí màjẹ̀nú ọ̀rẹ́ yín kò kí ṣe wèrè ẹ̀dákùn èébù olótó kánkùn yẹn ń wèrè jẹ̀mọ́ káfà kan sọ èébù kan tẹ́nìkan bùn tó tó kánkùn yẹn ní wèrè ara lẹ́yìn ìyá wèrè o <laughs> lẹ́nu kó fi máa bọ́ lẹ́ni íńtánẹ́ẹ̀tì tẹ́rí ọmọ wa wò pé wọ́n ń bọ́ wọn ò pè ọ́ ní wèrè àfa òní wàá fi ṣẹ́ lẹ́sẹ̀ tàwí ìdílẹ̀ tí ó torí pé òun gbọ́ ìsọkúsọ tí wọ́n ń ṣe kí ni ni wọ́n ń sọ ọmọ báṣẹ lọ ẹ máa tẹná lọ ni ẹ má tọ ẹrí wọn ẹ̀yẹ sáà máa ṣàlàyé lọ ṣe bí ọjà tí ó ti bàjẹ́ làwọn ń polówó kí ni mo wí jàmá ọjà tó ti bàjẹ́ ni wọ́n ṣe kí ni ẹ má polówó ilé ayé ti sún gbogbo àwọn olóòṣà ìsìláàmù ní kálukú sẹ́sìn ẹ̀sìn fọkànbalẹ̀ ẹ̀sìn tó jẹ́ pé ò ní jẹ́ ẹrú fún tọ́lọ̀ ń dámọ́ ọba adẹ́dá lọ́mọ jẹ́ ẹrú fún ọkàn rẹ̀ ó sì balẹ̀ wípé tó ń ṣe ọkọ̀ rẹ̀ torí creation gbọ́dọ̀ máa sin creation creator ló yẹ ká máa ṣe kíní ló yẹ kí gbogbo wa ká máa sìn ọlọ́wọ́n bá ní wàlàkọ́dẹ̀rà àwòbìnrin òfúkìl mubin ọlọ́run ní ìdájúdájú mo fẹ́ kọ̀nfàmù ẹ̀fún yẹn o wípé ràá ò ràáhù húnà ráà nàbí yú jìbìrìlà ọlọ́wọ́ bá ní ànábì rí jìbìrìlù báyìí ràáhù wú bẹ̀yẹn kò sí aláhù jìbìrìlù ni ọlọ́wọ́ ní ànábì rí jìbìrìlù báyìí bèlè ófókìlì mùbíìn ó rí bó ṣe rí bọ́lọ̀ ṣe dá yangan ìyẹ́ 600 lónìí ìyẹ́ 600 ìyẹ́ ẹyọ kan bó ṣe kanlẹ̀ báyìí ọkàn sánmà ni <laughs> ó wá ní six hundred ìyẹ́ kan péré ní wọ́n ti bọ ìbẹ̀rẹ̀ kọ́ńtírì kan tí wọ́n yọ lódì kejì pé ó ti parẹ́ ó rí bìlì ufukil mubin fi matla ishams ó rí níbi tó rùn ti ń yọ báyìí anábìrì jìbìrì ló kó sẹ́rí torí ọyọ sáà nẹ́bí muhammadu sallam ìgbà tá nàbí wà ní gáàrù kíní gáàrù hira ọlọ́wọ́n bá ní orí àfáàrẹ̀ o àfáàrẹ̀ tí ń kọ́ ń kúrán orí o wà máa húwa alálẹ́gọ́ ibi ìbìdọ̀ ní ọ̀lọ́kọ́dẹ̀rẹ̀ áwò bil ufqil mubin orí ní ibi tó rùn ti yọ báyìí alimobin tó kílẹ̀ tí ó dàrú jìbìrìlù bọ́lọ̀ ń dáa àmọ́ ìbẹ̀rẹ̀ lórí kò rópin rẹ̀ pátápátá o ó wò débi tó ju tànẹ́bí náà pin ni ó sì tún tẹ̀síwájú <laughs> ó ti ọlọ́run ní orí jìbìrì wà máa huwa alálùkọ́ ibi ìbìdọ̀ ní wà máa huwa ọlọ́run wa ní ẹ̀wà rí ànábìwà Muhammad sallam wà máa huwa bìdọ̀ ní ní alálùkọ́ ibi wà máa huwa bíbá khil fi tẹ̀bílì gilwáì ànábì náà wà jẹ́ ahun láti mú dání sọ́wọ́ láyé sọ fáwọn èèyàn gbogbo tí Jibril ṣe kíni gbogbo tí Jibril tó sọ fún dọ̀nín ayé bakhil ọlọ́run ọba ní alẹ́ gáyé gbogbo àwọn kọ̀kọ̀ àwọn nǹkan tẹ́ màtẹ́lẹ̀ tí Jibril ń sọ fún ànábì pé ọlọ́run ní nǹkan báyìí ń bẹ nǹkan báyìí ń bẹ nǹkan báyìí ń bẹ nǹkan báyìí yó ṣẹlẹ̀ yó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ lànábì rí gbogbo ẹ̀ lànábì sàlàyé wa ma huwa bi qawli shaytanin ọlọ́run ọba ní ọ̀rọ̀ tí jìbìrìlì sì sọ fún ànábì yẹn kò kí ń ṣe ọ̀rọ̀ èṣù ẹni ẹ̀kọ́ kì í ṣe ọ̀rọ̀ tó wọ́n látọ̀dọ̀ ṣètàn tó láwọn kèfèrí Mákà wọ́n ní àdìjànú ni òun ní fún ànábì ní information àwọn ṣètàn àwọn àdìjànú ṣayatin àwọn ni wọ́n ń fún ànábì ní information ọlọ́run ọba ní kò kí ń ṣe ọ̀rọ̀ èṣù lànábì ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run rọjìm rọjìm ni pé ṣètọ́n tá a ti lékò nínú kẹ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba ni fa inna tadhhabun ọlọ́run ọba ni fa inna tadhhabu bikum ukulukum ẹ̀yin ará maka yín kèfèrí ibo ni làákà yín wá gbé yín lọ ibo lẹ̀ wà ń lọ pẹ̀lú làákà yín báyìí ibo wà ń lọ báyìí ẹ̀ lọ́dọ̀ láta ẹ̀ lọ́dọ̀ ọ̀zá manata àwọn òòsà lọ́dọ̀ pé ẹ̀yin náà lẹ ẹ̀yin náà lẹ́gẹ́gẹ́ wá láti gbó lẹ́yọ orí nínú igi ẹyẹ ẹsẹ̀ ẹyọ apá ẹ̀dẹ̀gbẹ́ e kalẹ̀ ẹ̀dẹ̀gbẹ́ lọ́lọ́run ẹ̀yin gan lẹ dá ọlọ́run ọba yín ẹ̀yin manufacture <laughs> ọlọ́run ọba yín ẹ̀yin gan lẹ máa ran ọlọ́run ọba yín lọ́wọ́ gójò bá ń rọ̀ sùn ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ e wọlé gójò ọmọ bàpá bẹ́lẹ́ bá ń jó bẹ́yìn bá ti jáde òun ò lè tẹ̀lé yín ẹ̀ẹ́sẹ̀ padà lọ lè gbé e tí ẹ bá rí pé iná fẹ́ jó tán ni ọlọ́run bá ní fa ayé nàdàdà abún ibòlẹ̀ wà ń lọ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀dígbà sílámù ọlọ́run ní ibòlẹ̀ tún lọ ẹ̀yin lè bá wọn oníṣẹ̀ṣe ẹ̀yin lè bá wọn kèfèrí ẹ̀yin lè darapọ̀ mọ́ àwọn OPC àwọn Yorùbá nation ẹ̀yin lè darapọ̀ mọ́ fa ayé nàdàdà abún ọlọ́run bá nígbà tẹ́tí lódodo ibòlẹ̀ tí wọ́n lọ ẹ kú lọ́dọ̀ ọba adẹ́dá ẹ wá ẹgbẹ́ òkùnkùn wọlé tún lọ fàyínà tadhhabun ọlọ́wọ́n bá ní lẹ́yìn ìgbà tẹ́ ti rí ẹ̀rí tó kúnná àyà koran tó dájú ní ìmà tó clear níbùdó tó wà lọ in huwa illa dhikrun lil alamin ọlọ́wọ́n bá ní alukoran yẹn ìrántí ni fún gbogbo ayé o gbogbo àgbáńláyé nínú àwọn àyà tá a fi sọ fún àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá yìí pé Quran ó wà fún gbogbo àgbáláyé ni kì í fáwọn Arabu nìkan lórí táwọn sọ ni pé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Arabu ni àwọn alárúbálọ́wọ́ Arabáìsì wọn ni wọ́n Arabáìsì wa wọ́n ní àwọn alárúbálọ́ ẹ̀ka máa ṣe Islam pé kì í sáwà ṣe mo ní sí ìsinlẹ̀ yẹ́kẹ́ tó máa sọ yẹn táwọn yẹn ti gba Islam lamẹ́ríkà rẹpẹtẹ ní France rẹpẹtẹ ní Japan ní India ẹ lọ hajj ẹ lè wo gbogbo àwọn ìran ẹ̀dá ọlọ́run tí wọ́n ń péjọ ní hajj ẹ̀yin wọ́n tó ń sọ yìí lábẹ́lẹ̀ ń bí sẹ́yìn ẹ̀ lajú ẹ̀ máa ti ń lọ láyé ni ọlọ́run bá ní inú huwa ọlọ́run ní ẹ̀rí Qur'an illa dhikrun lil alamin ó jẹ́ ìrántí fún gbogbo àgbáláyé pẹ̀lú tó bá fẹ́ rántí ó jẹ́ wàásù fún gbogbo ayé liman sha'a minkum an yastaqim ọlọ́run ọba ní ẹni tí ọba fẹ́ tó fẹ́ dúró déédéé tó fẹ́ wà lérí òdodo lérí ìgbàgbọ́ òtọ́ alukọ́wánì ti tó alukọ́wánì ni ìwé òdodo liman sha'a minkum an yastaqim gbogbo ẹni tó bá fẹ́ dúró lérí òdodo tó fẹ́ ṣẹ̀sìn òdodo tó fẹ́ ṣẹ̀sìn àsìnlá wa ma tasha'un illa an yasha Allahu rabbul alamin ọlọ́wọ́n bá ní wa ma tasha'una al-istiqama ẹ wà lè fira yín mọ̀nà ẹ lè fẹ́ láti fira yín mọ̀nà illa an yasha Allah rabbul alamin àfi kí ọlọ́run ọba aláàkọ́ fẹ́ láti fi yín mọ̀nà ìtumọ̀ pé ẹ lè fira yín mọ̀nà àfikọ́jọ́pọ̀ ọlọ́run ọba aláwọ̀ ń darí gbogbo ayé òun ló fẹ́ láti jẹ́ kẹ́ ìtumọ̀ ni pé gbogbo àwa tá a mọ̀nà ọlọ́run ní ká máa bẹ̀ àwa tá a sì mọ̀nà kò sẹ́nìkan tó ní á mọ̀nà lẹ́yìn ọlọ́run kì í sagbára wa o ìwọ bẹ́tà ju àbúlà bí lọ àbí ọlọ́mọsàjà kú lérí ẹ̀sìn ọlọ́run tó bá kú lérí ẹ̀sìn yìí ọ bẹ́tà àbúlà bí ọ̀nkọ́ ànábì dẹ̀ ni ìwọ bẹ́tà àbújá àlìnà ọ̀nkọ́ ànábì ni ọba kú lérí ẹ̀sìn Islam oríire tiẹ̀ nínú ayé yóò ju ti Abu Lahabi lọ <laughs> Abu Jahal Abu Talib wọ́n ti jẹ́ fámílì ànábì yẹn ọlọ́run ò fẹ́ ọlọ́run ò ní Islam ló sì jẹ́ pé oore tọ́lọ̀ ń fún wọn yẹn ẹ̀dí ká mẹ́ǹtẹ́nì ẹ̀ àmàdúpẹ́ káde máa ń sá lọ síbi kankan mọ́ níbi à ń lọ gan láti dé yẹn tọ́wọ́ ti dé ní sunna òdídé ibi tó lọ mọ́mọ́ wo pé ẹ̀yin ọ̀pọ̀ ẹ̀ lè pọ̀ báwo lẹ́sẹ̀ fẹ́ pọ̀ táwọn èèyàn máa ń pọ̀ níbi original gan ni original bàtà bàtà Italy látọ̀yọ̀ <laughs> kan ní two hundred and fifty thousand àbí yọ wà ní gíláàsì báyìí wọ́n dẹ̀ sọ pé two hundred and fifty k báyìí wọ́n bá ti lọ tán yọjú òun wá ní ah, twenty five thousand àbí oh, owó dáadáa twenty five thousand kọ́ o <laughs> ẹ wà bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ bọ́dà kò sá kò láàánú èdè lọ́fẹ́ náà sí gbogbo wọn ti ń ta aṣọ gidi àwọn èrò pọ̀ mbẹ́ ní wọn ti ń ta mọ́tò ńlá olówó ńlá àwọn èèyàn kàkí pọ̀ mbẹ́ àwọn wọn ti ń ta fíìkì jama ẹ̀rí èrò wọn ni aṣọ yìí ọ̀pá márùn-ún one thousand ni o àní ah, ládàá bọ́sẹ̀ kan lòún bá wọ̀ ọ̀run sájàrà má ronú wípé ẹ̀yin alùsùnà ẹ̀ pọ̀ ẹ̀ lè pọ̀ wọ́kọ̀ lílù mí náà ìbáàdì àṣọkò ọlọ́mọ láwọn díẹ̀ díẹ̀ àwọn náà wọ́n ní kó gbìyànjú láàrin súnà kó tó jáde láyé àtàwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ mọ́ wàá wọ̀ tó má wò sí máa ọlọ́run ní ẹmọ́wọ̀ tẹ́ ẹmọ́wọ̀ sí máa wò ibi ẹ̀lọ́ ní kẹ́ máa ṣe kíní kẹ́ máa wò aláàlá wá ń sìn àbí àwa kì í ṣe ìṣẹ̀ṣẹ̀ àti ẹ̀sìn ẹbọ tá a bá dẹ̀ níṣòro àwa kò kí lọlé lógún kí làwa máa ń ṣe àdúrà àdúrà làṣẹ àbí àdúrà dẹ̀ ń gbà ṣe <laughs> àwa dẹ̀ ń kírun wákàtí márùn-ún pé àwa ń gbìyànjú bá ṣe máa ṣe dáadáa lórí ilẹ̀ ọlọ́run kọ́lọ̀wọ́ láàánú ẹ̀ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́ ti kára padà sí ibò wa ma tasha'una illa an yasha Allah rabbul alamin ọlọ́run ní ẹ̀ lágbára láti fẹ́ nǹkan fúnra yín àfihàn tọ́lọ́wọ́ ló bá fẹ́ fún yín gbogbo tí a ń fẹ́ ní dáadáa ọlọ́mọsà fẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo tí a fẹ́ láburú ọlọ́run bá ní tí ayé bá fẹ́ parẹ́ ẹ máa rí oòrùn ọlọ́run máa kájọ ìmọ̀lẹ̀ rẹ̀ máa kú ilé ayé máa wà nínú òkùnkùn wọ́n yíza nùjú mú kádàrát ọlọ́run bá ní àwọn àràwọ̀ ọmọ máa jábọ́lẹ̀ wọ́n sì ń jábọ́lẹ̀ yẹn ni ìmọ̀lẹ̀ wọn máa kú wọ́n dẹ̀ máa kú láàyè tí wọ́n wà tẹ́lẹ̀ wọ́n yíza lè bá lóṣù yẹn láti ọlọ́run bá ní ẹ̀rí àwọn òkè ẹ̀ wọ́n ma wá máa kú dànù wọ́n ma fọ́nká bí ìgbà tí e, eruku àbí èlùbọ́ bá ń fọ́nká wọ́n ma fọ́nká àwọn àwọn òkè ńláńlá wọ́n ma fọ́nká onísàgbára ń bẹ̀ mọ́ wọ́n ìdàlẹ̀ àyíṣà rúùtìlẹ́tì ọlọ́run bá ní àwọn ràǹkúmí tí wọ́n ti tó bímọ àlẹ́ṣàrù nìyẹn àwọn owó ní lọ́dọ̀ lárúbáwá owó ńlá wọ́n ti lẹ́ àwọn èèyàn máa gbàgbé wọn nígbà tí ìdààmú bá dé tó jà lẹ́kẹ̀ẹ́ àmọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ táyé bá fẹ́ parẹ́ àwọn èèyàn máa gbàgbé gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n yìí dálẹ̀ hóhó ṣẹ́rẹ́ ọlọ́mọ ni máa rí àwọn ẹranko àbìjà tí wọ́n máa ń fàyàn ya wọ́n máa kó jọ káwọn náà máa bẹ̀rù píparí ilé ayé àwọn ẹran táwọn èèyàn ń bẹ̀rù oye ẹ̀rù ọmọ abá àwọn náà alẹ́hóṣù nìyẹn adawab alayawanat usharat jumiat àwọn alifáà sì ní nínú túnmà míì wọ́n ní tàbá kó gbogbo wọn jọjọ́ alìkìyàmà gbogbo àwọn ẹranko pátá àtàwọn àbìjánu àtàwọn tí wọ́n jọlẹ̀ á wà ní kí àwọn ọ̀lẹ kan gbẹ̀san lọ́dọ̀ àwọn àbìjá àwọn alágbára nù wọn a kó wọn jọ wa idhal biharu sujjirat ọlọ́ni ẹ̀ máa rí àwọn odò wọ́n máa jápọ̀ mọ́ra wọn wọ́n máa wá máa jápọ̀ wọ́n máa wá lana wa idhan nufusu zuwijat ọlọ́ba ni ẹ rí àwọn èèyàn àwọn ẹ̀mí àwọn èèyàn máa dìde nù sáré a máa wá kó wọn jọ sójú kan àwọn ẹni rí lọ́kùnrin lóbìnrin àwọn ẹni bú lọ́kùnrin lóbìnrin wa idhal maw'udatu su'ilat ọlọ́wọ́n bá ní tó bá dijọ́ àlèkẹ́ àmà ẹ̀rin àwọn àlèmọ̀údà àwọn ọmọ kéékèèké lóbìnrin tí wọ́n rìn mọ́lẹ̀ láàyè wọ́n máa bí wọ́n wọ́n máa bí àwọn ọmọ yẹn bí àyìnbámbìn kótìlẹ́tì ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tí wọ́n fi pa wọ́n ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tí wọ́n fi pa yín tí dáàdì yín fi pa yín wọ́n làwọn ọ̀sẹ̀ làwọn bàbá yẹn wọ́n bá bọ́ sínú wàhálà níjọ́ àlèkèyàmù wọ́n yìí dá sóhó fún un ṣẹlẹ́tì ọlọ́wọ́n bá ní tó bá dijọ́ àlèkèyàmù ẹ rí gbogbo àwọn ìwé iṣẹ́ tí kálukú ṣe ọmọ àwọn agbé wá ọmọ àwọn apin fún everybody tòóza oridot nusrat gbàtiẹ ọyá gbàtiẹ gbàtiẹ àwọn tọjọ ọmọ àdìyá náà gbàtiẹ wọn pẹ̀lú awọ ọ̀tún àwọn tọjọ ọmọ náà gbàtiẹ wọn pẹ̀lú òsì. ìdá sàmà kú ṣe tọ́tì ọlọ́mọba ni ẹ rí sàmà ni òun náà máa kú láàyè tó wà máa kú láàyè tó wà ìtumọ̀ ni pé kú ṣe tọ́tì uzilat ẹ ọmọ kú mbẹ òun náà ọmọ yẹ kú mbẹ wa idhal jahimu su'irat ọlọ́wọ́n bá ní ẹwà rí iná iná jahim tí yọ ma wá kẹ̀ owó kìdàtì tí wọ́n ma kó yọ ma wá kẹ̀ yọ ma tóbi yọ ma gbóná yọ ma kẹ̀ wa idhal jannatu uzlifat ẹ̀rí àlìjánà qurribat tí wọ́n ma mọ́fù yọ ma súnmọ́ àwọn àlìjánà kó lè bá rọrùn fún wọn láti tètè wọ́bẹ̀ẹ́ àjẹ́nà wọ́n máa move closer alimat nafsum ma ahadarat ọlọ́run bá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yóò wá rí gbogbo nǹkan tó kó wá sọ́run nínú àwọn sẹ́ẹ̀rẹ́ àbí níṣẹ́ aburú kò sí kan tí ó ń bí sí nínú ìwé fàlà ó kó sínú bí lè kún nas ọlọ́run bá ní mò ń búra mò ń búra fàlà yẹn láàmú àzá ìdání ó kó sínú bí lè kún nas mò ń búra pẹ̀lú àwọn àràwọ̀ tí wọ́n máa ń fara pamọ́ lọ́sàn àlìjàwárí lìkúnnas àwọn àràwọ̀ tí wọ́n máa ń mọ́fù tí wọ́n máa ń rìn nínú sánmà tó jẹ́ pé wọ́n máa ń fi ara pamọ́ àlìkúnnas síbi tọ́lọ̀ wọn bá aláàfin wọn pamọ́ sí àlìkúnnas ni ẹ̀ wọ́n fara pamọ́ àlìmùsítẹ́tìrà wàlẹ́yìlì ìdá asas ọlọ́wọ́n bá ní mo fòrú búra nígbà tí ọba dúdú tó bẹ̀rẹ̀ sí rú òru tó bá bẹ̀rẹ̀ sí òru ìtumọ̀ ni pé tí ilẹ̀ bá sún ọlọ́run ni mo fòru búra nígbà tí ilẹ̀ bá dúdú wà sóbòhì mo sì fi àṣùbà àbúra àárọ̀ ìdá tanafas ìdá zahara dìyà òwa nígbà tí ìmọ̀lẹ̀ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí dìde innahu laqawlu rasulin karim ọlọ́run bá ní innahu ọlọ́run bá ní ẹ̀rí alukur'ani laqawlu rasulin karim ọ̀rọ̀ òjíṣẹ́ wa alápọ̀nlé ni òun ni Jibril Jibril ذي قوة عند ذي العرش مكين ذي قوة جبريل تجه على قبرة عند العرش lọ́dọ̀ ọlọ́run ọba tó ní àláràṣí makin ẹ̀kan tó wà ní ààyè tó ga jù lọ́dọ̀ ọlọ́run ní makin muta'in thumma amin mọ̀tọ́ ẹni tí àwọn màláíkà máa ń tẹ̀lé àṣẹ ni kọ̀mọ́ndà ni máa ń kọ̀mọ́ndà àwọn màláíkà thumma amin lẹ́yìn náà aláfọkàntán ni trustworthy gbogbo ta bá ní kó fún ànábì pátápátá gbogbo ẹ̀ ní máa ń jíṣẹ́ wa ma sahibukum bi majnun ọlọ́run ọba ní ẹ̀yin alájọgbé yín ẹni tẹ́ bá rìn tẹ́ bá travel tó ń bẹ pẹ̀lú yín yẹn tẹ́ mọ̀ dáadáa bí mo jìnnà òní kò kí ṣe wèrè ẹ̀yin náà dẹ́ pé kò kí ṣe wèrè ẹ̀ka ń pè ń wèrè. walaqad raha walaqad raha ó bí lóun fún kílímù bí yín ọlọ́run bá ní ànábì orí jìbìrì ìlú níbi tí òòrùn ti ń yọ báyìí orí tó clear wa ma huwa ala al-ghaybi bi dhanin ànábì náà kò kí sáhun pẹ̀lú ta fẹ́ràn nínú kọ̀kọ̀ gbogbo àwọn kan tá a sọ fún tẹ́ẹ̀mà tó jẹ́ kọ̀kọ̀ kò sí ìtì kò sàlàyé kò fi kankan pamọ́ ń bẹ̀ kò kí sáhun dhanin ay bakhil wa ma huwa bi qawli shaytanir rajim ọlọ́wọ́n bá ní al yẹ kò kí sí ọ̀rọ̀ isu kì í sọ̀rọ̀ àlìjànú shaytanir rajim ẹni tọ́lẹ̀ ti gbé jìnnà sí kẹrẹ̀ kìí ṣe ọ̀rọ̀ ṣètọ́n ọ̀rọ̀ lọ́ọ̀nì lálùkọ̀án fa ayna tadhhabun níbo lẹ́ wá ń lọ pẹ̀lú làákàyín níbo làákàyín ń tìyín lọ báyìí ẹ̀wá ń pe kọ̀án ń rọ lẹ́yìn ìgbà tẹ́ ti rí òdodo tẹ́ ti rí evidence tó clear níbo lẹ́ tún ń lọ nílẹ̀ tún wá in huwa illa dhikrun lil alamin ọ̀rọ̀ ọba ní kọ̀án ò jẹ́ nǹkan kan àbíkọ́ jẹ́ wáàsí fún gbogbo àgbáláyé لمن شاء منكم أن يستقيم ọ̀nà bá ní kùránì ọmọ jẹ́ ìrántí fún gbogbo ẹni tó bá fẹ́ dúó déédéé tó fẹ́ sin ẹ̀sìn òótọ́ tó fẹ́ dúó lérí gbàgbọ́ òótọ́ ẹ̀ kùránì yóò máa jẹ́ ìrántí fún tọ̀ tí ó máa gáìdẹ̀ wà máa tàṣáàún ọlọ́mọba ní ẹ̀ lè fẹ́ nǹkan kan ẹ̀ lè fẹ́ kẹ́ dúó déédéé ẹ lè fẹ́ kẹ́ ẹ fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn illa an yasha Allahu rabbul alamin àfi kí ọlọ́run ọba aláwọ̀ fẹ́ ọba tí ń darí gbogbo ayé ẹ lágbára lérí nǹkan kan àfi pẹ̀lú fífẹ́ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run eléyìí ni ìparí suratu at àwọn abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ bí mannihi wa karamihi yuthabbitani wa iyyakum ala siratil mustaqim ọlọ́mọsá múmi dúó ọlọ́mọyìn náà dúó lérí ojú ọ̀nà tòótọ́ ìsìláàmù náà kọ́lọ́mọjọ ọbọ̀ lọ́wọ́ wa gbogbo àwọn tí wọ́n ti sálọ ọlọ́mọ adarí wọn padà wánú islam gbogbo àwọn tí wọ́n ti dá iyèméjì sínú ọkàn wọn ọlọ́mọsá bá yọ iyèméjì náà kúrò gbogbo àwọn tí a ti wà lójú ọ̀nà ọlọ́nkọ́ fẹsẹ̀ wà múlẹ̀ dáadáa gbogbo àwọn tí wọ́n ti rí mọ́lẹ̀ islam náà wọn oníṣẹ̀ṣe àwọn kèfèrí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 وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب